ọ̀rọ̀ burúkú làwọn èèyàn sọ sí gbajúgbajà òṣèrékùnrin ilẹ̀ wa ní Kúnlé Afọláyàn lórí nǹkan tó ṣẹlẹ̀ ní ilé ìgbafẹ́ ìyẹn ilé oúnjẹ tó dẹ̀ṣẹ̀ dá sílẹ̀ èyí tó pe gbajúgbajà ọ̀dọ́mọkùnrin olórin takasúfè ní Ayọ̀ Balógun ẹni tó pè yàn mà sí Wizkid láti wàá bá òun ṣí ní ọ̀sẹ̀ tó kọjá yìí ẹ rántí pé lọ́sẹ̀ tó kọjá ẹni Kúnlé Afọláyàn pe Wizkid sí ilé oúnjẹ afẹ́fẹ́ yẹ̀yẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ láti wàá bá ṣe àyẹ̀wò àti láti gbà á lálejò gẹ́gẹ́ bí àlejò pàtàkì ṣùgbọ́n àsìkò tí Wizkid tó dé ọ̀dọ̀ Kúnlé Afọláyàn níṣẹ́ làwọn méjèèjì máa jọ ń fa sìgá tí wọ́n tún ń fa nǹkan tó dàbí igbó tí wọ́n sì ń fa lójú àwọn tó ń ya kámẹ́rà tó ń ya fọ́tò wọn gbàrà táwọn èèyàn rí eléyìí iná màá ti bó ẹnu àtẹ́lu Kúnlé Afọláyàn wọ́n ní gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tòótọ́ kò yẹ kó lè máa mu igbó tàbí nǹkan burúkú bẹ́ẹ̀ lójú gbogbo àwọn èèyàn wọ́n ní yàtọ̀ sí eléyìí bàbá nìkan wọ́jú orí ọjọ́ orí tí Kúnlé Àfọláyàn fi ju Wizkid lọ kì í ṣe ọ̀rọ̀ ọdún mẹ́wàá àti pé níṣẹ́ ló yẹ kó bọ́ ọmọkùnrin náà wí pé bó ṣe jẹ́ pé gbogbo èèyàn ló mọ̀ pé Wizkid ń fa ìfàkúfà ṣùgbọ́n kò yẹ kí wọ́n á jẹ́ kó jẹ́ lójú àwọn èèyàn tí wọ́n ya fọ́tò àwọn náà wọ́n tiẹ̀ ní bó bá tiẹ̀ jẹ́ pé ó ti mọ́ Wizkid lára tó fẹ́ máa fa ìfàkúfà lójú àwọn èèyàn wọ́n ní kò yẹ kí fún Kúnlé Àfọláyàn tó jẹ́ ọmọ Yorùbá tó tún ṣe fíìmù Yorùbá láti máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ kò yẹ kí ó jẹ́ kóun náà kájọ máa fà á ká sì jọ máa ya àwọn méjèèjì ní fọ́tò papọ̀.